fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ ayọ̀ àwọn ọmọ mi kò ṣojú mi. àsọtẹ́lẹ̀ eléyìí kì í ṣe fún gbogbo ènìyàn àmọ́ àwọn abiyamọ ni mò ń bá wí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń ṣe làálàá lórí ọmọ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń tiraka kọ́mọ yín lè jẹ́ èèyàn gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ò bá ẹgbẹ́ pé torí kí ọmọ yín lè gòkè pàápàá jùlọ ẹ̀yin abiyamọ tó jẹ́ àdágbé àdáfàní ẹ̀dá tí ó mọ̀gbà tó ń fomijé fúrúgbìn tó ní òní fayọ̀ká ẹ̀dá tó ní kí wọ́n fi fúláwà sanjọ́ fún ọ ẹ̀dá tó ní kó o sè kó o ní dúró jẹ́ mo wí bí wòlíì olódùmarè mìrúlẹ̀ kan dábì kan dóde àdásùdà irú ẹ̀dá bẹ́ẹ̀ láàárín twenty four hours áńgẹ́lì ikú kò jẹun lára ẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó wá lè sílẹ̀ ẹ̀ tó o lè sẹ́ndì ẹ̀ sí abiyamọ mẹ́wàá ìbòjú òkùnkùn tá a fi bù ọ́ tó o fi rí aláàánú bẹ́ẹ̀ gbẹ́rù àwọn ọmọ rẹ̀ lórúkọ jésù iná ọlọ́run kà kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o jésù ló wá nígbà tí iṣu ọmọ bàjẹ́ náà tán mo bẹ̀ ọ́ jésù kẹnu má dùn mí ọjọ́ alẹ́ mi jésù jẹ́ dùn bíi.